قال الموالاة والمعاداة في عقيدة أهل السنة والجماعة ومن أصول عقيدة السلف الصالح أهل السنة والجماعة الحب في الله والبغض في الله أي الحب والولاء للمؤمنين والمسلمين والبغض للمشركين والكفار والبراءة منهم ومن قوانينهم وتشريعاتهم قال الله سبحانه وتعالى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وقال تعالى لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منه تقاه ويحذركم الله نفسه الله رفاكم بالعباد وقف لوا ولغب الله لغب الله سيادقين ونغب الله الله الله ó gbé èsù lé wa lọ́wọ́ ó sì ṣàlàyé bá ti gbọdọ̀ sí gbogbo ẹni tó náà ń gba èsù lọ́wọ́ rẹ̀ àti kó ṣèṣù yẹn bọ́lọ̀ ń bá ti fẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ṣàlàyé èsù fún wa èyí tó kọ́kọ́ dé ó yé wa ni pé gbogbo ògbésí ayé wa la máa ń wá wọn àánú ọlọ́run sọ pé mọ́sálásí nìkan bá a ti jẹun bá a ti mumi bá a ti wọṣọ bá a ti di lọ́kọ láya bá a ti tajà bàbá fẹ́ lọ lè kẹ́kọ̀ọ́ kódà bàbá fẹ́ sùn àti tàwa fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀. èèyàn máa ṣẹ̀sìn ọlọ́run sì máa ní gbé kọ́mọ ọkọ̀ dáadáa lẹ̀ kí ṣe mọ́sálásí nìkan akẹ́lá ṣe ìrànjú gbogbo àwọn ìbáàdà yòókù lọ ìtàǹfẹ́nu ṣe ìtàǹfọwọ́ ṣe ìtàǹfàà ṣe ṣùgbọ́n gbogbo ìtọ́lọ́fẹ́ rẹ̀ sì ní ọlọ́run fẹ́ ká ṣe é lọ́nà kan tàbá la fẹ́ ṣe lọ́nà míì bí alùpùpù tọ́lọ́ ọlọ́run nígbà ilé ìlúfẹ́ ọmọ ìyá mi ní ẹ̀ṣẹ̀ ìgbẹ́ pẹ́ẹ́sì kò dá lé àwọn nìkan ó kó tọkàn náà sínú ó sì kó tìṣe sí wa náà sínú bí ẹ máa ń gbé ìdíkìtì sí rẹ gba iṣẹ́ àfihàn náà ń pè yàn ó kú sí àṣepamọ́ ìdí ń bẹ lọ́kàn wọn ọlọ́run wọn fẹ́ mọ tó wà lọ́kàn yín yẹn tó bá dùn ún ìtúbìdù máa fi àǹfóṣekó àwọn tó fún ìṣọ̀hà síbi kù bíìlà bẹ́ẹ̀ bá jẹ́ kí nìyí dá o ṣé ẹ pé tá a fi ọmọ abẹ́ńbẹ̀ ni ọmọ abẹ́ńbẹ̀ bẹ́ẹ̀ bá sì ní ìdàkejì ní gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá aláwọ̀ pé ìṣísirò ní lórí wọ́n láti wá fẹ́ bọ́ra wa bẹ̀ àbí kíyàn kọ́ kí lọ́lọ́run fẹ́ kíyàn fẹ́ inú tọ́lọ́wọ́ bá aláà tó mú tó tóbi lọ́dọ̀ rẹ̀ òun náà ni tálà ń fọkàn wa àtàrà wa bá ṣe tàlà ń fẹ́ràn tàlà ń kórìíra ta ló máa ń wù wá ká jọ ta ló máa ń wù wá ká bímọ jọ ta ló máa ń wù wá ká náà tó ta ló máa ń wù ká jọ ṣe àwọn eléyìí náà ń pè ní àwòníyà àwọn alájọṣepọ̀ àwọn kò yí kò sùn àwọn olólùfẹ́ àwọn ẹni tẹ́ pa ìjọ fẹ́ràn ara wa tálà àwọn tá kórìíra tálà fẹ́ rí tálà fẹ́ bá ṣe pọ̀ ta ní sọ pé ìwà rẹ̀ àbí ìṣesí rẹ̀ ó ṣe ń dandan ká jìnà sí ìjà sírò ẹni bẹ́ẹ̀ wọ́n ń jèrè ìjọ́ta àbákọ́ ẹni bí èèyàn máa ń pẹ̀lú àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ní mo pé rárá ah, society ti débi tó délé ni kí a máa sọ pé nìkan náà lè bá ṣe ẹnìkan náà lè bá ṣe fẹ́ẹ́dẹ́ owó bẹ́ẹ̀ máa nà án everywhere owó nǹkan ti dàpọ̀ ẹbí dàpọ̀ ọ̀nà dàpọ̀ ìdí dàpọ̀ ọ̀rẹ́ dàpọ̀ ìṣèdàwápọ̀ ẹ̀ á fẹ́ máa yọ aṣọ lọ́sọ̀ ṣùgbọ́n ní ti pàápàá bàbá tara wa ni ìsìn ìgbà ló bí ní ìdíkà ṣàgbáyà ṣùgbọ́n torí gbogbo ìfẹ́yàn ọ̀kà fún yìí lábẹ́ gbogbo ẹ̀ ó ní túmọ̀ lọ́dọ̀ àwọn táwọn akẹ́kẹ́ ìka ẹ̀yìn rí mùsùlùmí tó wà sóṣíà tó wà sóṣíà tó ń sọ gbogbo sí problem tí èṣe gbogbo ẹ̀ṣẹ̀ náà padà fáwọ̀ ni socialization wọn ló fi fa ìyàwó ní ẹ̀sìn ìsìn ẹ̀rí bí ìdí pẹ́ tètè ọmọ ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n tara rẹ̀ a máa dín ní corporate brother àlàbá yìí ó ń bá obìnrin bọ́wọ́ ẹ̀ ẹ̀rọ pé sísá yìí kì í ṣe aláṣejù ìjáàbọ̀ rẹ̀ òdúgbò ṣe ẹ̀kọ́ rí nígbà tí fẹ́ràn àti lè bá ti yọ ẹlẹ́yìn tó bẹ́ẹ̀ bọ́dì bọ́dì ní bí wọ́n fẹ́ mú ẹ bá wọ́n ti bọ́ ìbọn kí n tán fẹ́ ni pé jẹ̀dẹ́lẹ̀ kò débẹ̀ kọ́mọ́ mẹ́rin mùsùlùmí ń táwọn sì fẹ́ ni pé àníkó kankan mẹ́sìn lára ni ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم àwọn jíù kírísítíẹ̀n kìfìrí àtàwọn tó jọ wọn ní yọ́nú sí ẹ o mo gbogbo bá ṣe fẹ́ ìpírẹ́sì wọn tó wọn ní yọ́nú sí ẹ ọ̀n tí tó bá tó di wọn ó jọ bọ́ bá tó di irú wọn ìjọba yẹn bá sì ti ń gbé wọn tóbi ìgbé wọn tó lẹ́nu rẹ̀ lọ́wọ́ ìlọ ìfẹ́ rẹ̀ kú ìfẹ́ rẹ̀ kú lọ́kàn rẹ̀ ìjìyà ti ní ẹkú fún àlànà atọ́ka tó gbọ́ ìpè ìgbẹ́jọ́ tó ṣe bá ti rọrùn fún yàn ọlọ́run sì yàjẹ̀ yàn ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́ yìí àwọn òbí ọmọ ìṣe ìjọ tó bá ti bá burú rọrùn fún ọ ìjìyà ní tó bá yẹ pé èèyàn tó èèyàn tó dáa tó ń sùn níwájú èèyàn tó dáa tó bá rí ẹ tó gbé ìwọ ṣiṣẹ́ tó bá yọ ní ọ́ ọlọ́run ti gbé e bẹ́ẹ̀ ni ọlọ́mọdé àríwá ti wáyé lẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí ní mú ti àwọn adáwọn ẹgbẹ́ á ìlú ìṣòro ìwà ìrọ́lọ́ ọ̀tún pa tẹ́lẹ̀ bá ti rọrùn fún ọ tí ìdìnà bá ti rọrùn fún ọ in táwọn ẹni wọn in tó ẹgbẹ́ ìwọ̀n dákó ìrà tó bá rẹ́ tó wọ̀rọ̀ fún òwò ní wókè mọ́ tó a di pé nínú ọ́fíìsì wa àti wọn lẹ́jọ́ ń dáwọ̀ ẹ̀kẹ́ rẹ̀ ẹgbẹ́ ìdí á ti tó ọgbọ́n mọ̀ ti wà ní pọ́blẹ̀m torí díẹ̀ ẹjẹ́ wọn sọ bó ṣe dé bí ọmọ sọ kan lórí nígbà wọn ẹjọ́ ìdílé pé ẹgbẹ́ rẹ̀ ò ní balẹ̀ lọ́mọ kan jù ìdájọ́ ń pè ní ìdí aláàrí pé kára àyàn mọ́ balẹ̀ gbá ìdí ní ìgbà ìgbà àgbà lọ òní pé ìfín ìlú ẹ̀ka sọ́ra fáwọn táwọn bá ṣe jùlọ gbogbo àwọn táwọn yìí bá ń bá ṣe ọlọ́run ẹjọ́ ẹ̀wọ̀ رحمه وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون رانا وكل الجوعين قل لهم أمر وليكم الله لينا ورسوله هذا الجشر النبي بين والذين آمنوا ẹgbẹ́ ẹgbẹ́ mú lọ́rẹ̀ ayé òun àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run tó wá nínú àwọn olùgbàgbọ́ ẹ̀ náà òun náà tún lálàyé alẹ́bí ilẹ̀ yóò ti di mú un pọ̀nà àwọn ọ̀rẹ́ tá a sọ pé kí wọ́n nílò àwọn sọmọ ń kírun déédéé òye tún zẹ́gẹ́ wọ́n zàká zàká ẹnu zàká owó zàká iṣẹ́ wọn àwọn ẹlẹ́yìn àwọn tí lè gbà sí i ẹ wá rí ọkàn ní ìbáṣe ti máa ń bẹ̀rẹ̀ ẹni ọ̀bá fẹ́ràn ìbáṣepọ̀ rẹ̀ ó lè débi tọ́kàn bá fẹ́ràn ẹ̀yàn wọ́n àbẹ́ni yẹn ò sí ń bí ọ́sì máa kà rẹ̀ sí ṣùgbọ́n tó ọ̀bá fẹ́ràn ẹni yẹn ẹ̀ẹ́dọ̀ wà ẹ̀ẹ́dọ̀ máa gbé gẹ́gẹ́ bí níbọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wà láàrin ojú láàrin ọgbà ìyàwó hàn ní gbé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọmọ gẹ́gẹ́ bí aráàlú ilé ọkàn ní ilé ọkàn rọ́ọ̀kàn ti ń dá wàhálà wàhálà ti dé lọ́kàn ní òun lọ́lọ́sọ abẹ́ni tí wọ́n ẹni tó ọmọ fẹ́ràn ẹni tó ọmọ bá ṣe pọ̀ ẹni tẹ́ ẹjọ́ ọmọ fẹ́ràn ara yín mo fẹ́ màá ẹlòmíjà ti bẹ̀rẹ̀ látó mú un lọ jẹ́ra mùsùlùmí ló ń kó lè lọ ó bá rí ọ níbi tó wà ipò ọdún ìlà ọkọjá àwọn jẹ́ mẹ́mbà mọ́sálásí báyìí lójú rẹ̀ ó pọ̀ lójú ọjọ́ ìjẹ́wé ẹ̀ka náà wà rúbí wọ́n kọjá lọ́dún ẹ̀lòmí kó ìrẹ́ ilé tó bá jẹ́ ìdáadáa mùsùlùmí ló gbìyànjú lọ́kùnrin kàtàfà náà pọ́ ta tí ìjàgbá òṣèré àfáà tó fi rán mọ̀ sí ẹ̀yẹ́ tó fi máa wọ aṣọ bó ti ẹkí àwọn wọ̀ sí ẹ̀yẹ́ ẹbí gbogbo ló ìyẹn mi fún náà ń ṣara wọn ni tó bá jára wọn ni ìyẹn tí ó ń ṣe òun náà ló wù ú náà ṣùgbọ́n ọ̀rẹ́ kúrú náà ọ̀rẹ́ kúrú lọ́ ọ̀lọ́rú fẹ́ẹ̀rẹ̀ náà bí ẹ̀ bá tọ́ bá tó ní ẹ̀sìn wáyé kò ní débi tí ó di ìfẹ́ ọ̀rẹ́ tó gbọ́dọ̀ wọn Allah yóò mú ẹ̀sìn rẹ̀ lókùnkùn. Inna Allaha balighu amri. Inna Allaha Ẹjá nínú ìpìlẹ̀ èyí tó nípa tí mùsùlùmí gbọdọ̀ mójútó nínú àjò sọ́kàn òun ni àìsókò fìlẹ̀ ìgbókò fìlẹ̀ kí ẹ máa nífẹ̀ẹ́ yẹn tó lọ lọ kí ẹ sì máa kó ilẹ̀ tó ọba kó ìra kì í sì torí ọwọ́ rẹ̀ kí ó sì torí ọlọ́run. أي الحب والولاء للمؤمنين والمسلمين. أي يعني كان طبعا طبعا ẹni tí ẹ̀rọ bá ṣe taratara tí ó kí ẹ̀ tó máa rí nínú ìwọ̀n máa tó ọ̀pọ̀lọpọ̀ kò tó wá ní ìjọba fẹ́ràn ṣàgbẹ́jẹ́ bá fẹ́ràn ìrànlẹ́ ṣe pọ̀ pẹ̀lú ẹni wá fẹ́ràn lọ́mọ ṣàgbà ẹni tó bá fẹ́ràn lọ́mọ jókòó láwùjọ rẹ̀ ìjọba àwọn bàbá àwọn bàbá tí wọ́n ń tọ́ ìkórèjì àwọn kékeré ọlọ́ba mú àdúró lórí dáadáa ẹ̀rí ni èyí tó kò sí mọ́ṣáláṣí ìní ṣùgbọ́n á àwọn ẹni tó súnmọ́ ìpín ìgbọ́nà sọ àwọn àtúnṣàfara jù àfara dà ìwà ọ̀sẹ̀kù rẹ̀ nìyẹn. Sọ́lájì ẹ̀ bá ń bá ṣe pọ̀, òun ni ẹ máa fẹ́ràn, ẹgbẹ́ ẹ̀ bá ti fẹ́ràn ẹ̀ máa ń bá ṣe pọ̀. Ẹ wà ní ọmọ òwúwọ́ náà, lọ́mọ òwúwọ́ náà, lọ́mọ òwúwọ́ náà lórílẹ̀ ìyàtọ̀ tó jẹ rárá nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lónà ọmọ ìdájọ́ súnà ó kà wípé ìmọ̀mù ṣe ẹ́ bàbá ṣe ẹ́ àbúkí nígbà náà nígbà náà tọ́wá bí pé ní ìdájọ́ nù tí ò bá dára ọmọ mọ̀ ní máa ṣe òdì kánù ìjọ tó ń mú òkú máa ìṣẹ́nu bẹ́ẹ̀ lẹ́lòmíì náà àwọn èèyàn bú tó náà fẹ́ràn òní béèrè ìdúró ní ẹgbẹ́ ìdúró ikú àwọn èèyàn tó kókó tí o tún wá tàtú gbogbo ojú o tàtú gbogbo ẹ̀ èèyàn tó gbogbo ọ̀fẹ́ tọ́pẹ́ wá tàtú gbogbo ara náà wá rí bó ti rí wọn lórí bí ẹranko tó gbọ́ àwọn àgbáyé wọn tàtú. ẹ̀yìn tó gbére ṣé àgbẹ̀mọ ilé gidigidi gan tó tàtú ẹni tí ìbá fẹ́ jọ òun náà ìyá máa mú ẹ ọmọ kan ẹ̀rọ àwọn ọmọ tíra yóò fẹ́ràn tíra ó bá ń wo sáwọ́dí irú yóò wọ̀n sí lára ẹ̀wọ̀n ka bùrá ní gbogbo ọgbà yóò bùrá ní òwú ẹ̀wọ̀n ti wo sí àwọn àgbà wúgbà yìí yóò fẹ́ jọ àdúgbò ẹ̀rọ ọmọ kékeré mi ní ọdún dúró lẹ́kùn báyìí kí ló dé òun òun spider man òun spider man irọ́ lè ní ìtorí bẹ́ẹ̀ orí tó ń yí ẹ ilé ẹ̀ bá ń kàlẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ jọ ẹgbẹ́ ẹ̀ bá ń bá ìgbìyàn máa ń yóò pọ̀ máa nígbà ń bá lọ èèyàn gbọ́dọ̀ mọ fẹ́rẹ̀ nítorí ọlọ́ bákan náà ẹ̀ bọ́ bá bínú sí wọ́n bínú sí nítorí tó jẹ́ ibò Yorùbá àbújá ọ̀sá àbújá ìlú kan ẹni tó wà sí ìgbélé ìyá náà níbi ẹ̀láìsì kí ló dé kó jẹ́ tó torí ọlọ́run ó lè ṣe tọ́lọ́ ó lè gbọ́rọ̀ torí àìgbọ́kọ̀ọ́lọ́ àìmọ́ṣetọ́lọ́ oníjẹ́ kò ní ààrẹ. Ìfẹ́ tí wọ́n wà ní síyàn mùsùlùmí ọlọ́run fẹ́ àti ìṣẹ́ àtàwọn tó ń bọ́ ọlọ́run tí wọ́n bọ̀ wá kò ní ààrẹ àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn tuntun yìí àwọn ọmọ ọba alágbà aláìlàpọ̀ yìí kọ́dẹ̀ ìṣọ́gbọ̀rọ̀ ìgbópábọ́sẹ̀ lójú ọ̀nà ìgbópábọ́sẹ̀ lójú ọ̀nà wọn ó kó sínú kí wọ́n gbópábọ́sẹ̀ kò nínú constitution wọn kí wọ́n gbópábọ́sẹ̀ kúrò nínú àwọn òfin wọn jọmọ́ mùsùlùmí ẹ̀rọ máa pòwó tí orílẹ̀-èdè bá ṣe bẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ sóòótọ́ yìí fàjẹ̀mù ewọ nínú ìwọ tuntun kí ló máa jẹ́ ní ẹgbẹ́ ebi ń pa irun fún aṣífẹ́kọ́ tó ga pé kí o máa promote ó wò ní wá ń kó democracy lójú ọ̀nà láyé àgbègbà tó bá lókun kò sọ opportunity ọ̀wà máa jó máa rinlẹ̀ àwọn ẹjọ́ ń lọ mọ́ gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ o wọ́n tó wọ́n ti ní àwọn mẹ́rin ní pọ́blẹ́mù wá pé nọ́mbà rárá àti ọmọ tó kéré ìyẹn gbọdọ̀ tí wọ́n pé ń tọ́lọ̀ pọ̀ yìí mo lójú ọ̀nà wọ́n dàbá àbálẹ̀ ìmọ̀ máa ti ń lò fún àkàbára wọn ti ń lò lójú ayé lójú ayé ìtúsọ́rọ̀ mú ìdè lójú ọ̀nà tó ọlọ́ lọ́mọ̀ wá wọ́n sì lọ́mọ máa ń tọ́lé wa wọ́n dáhùn pé bí pé kò sí ẹ̀dá ìdí ìdẹ́gbẹ́rẹ́ Ebó náà lára ní ẹni gbogbo international law gbogbo kìíní kan lọ. Àwọn ọ̀tún tẹ̀jú ẹ̀ mọ́lẹ̀ wọn sì fẹ́ nítorí ìdáwọ́ sọ̀rọ̀. Àbí mo sọ díẹ̀ lórí ní bá ńlá. Gbogbo international law ẹ̀ nineteen forty seven nineteen forty eight nineteen sixty seven bọ́dà ní kìíní kan mọ́ra wọn. Ìjẹ́ àwọn kọjá rẹ̀ kò sí ẹni tó ń bí ká kó lọ bá a fà á. Sọlá àwọn àìsàn láwọn tó àwọn náà ń gbọ̀gbọ̀ jù èèyàn ó ń di táwọn kan bá yíyá nígbà àwọn fẹ́fẹ́ determination ẹ̀ mọ̀ support àwọn káwọn break àwọn èèyàn bá ti wá wà lọ́gbọ́ bí àwọn jẹ́ support àwọn ti gbèsè determination láti rẹ̀ ní ẹ̀sìn ẹ̀sìn wọn gbogbo ẹ̀sìn bàjẹ́ ẹ̀sìn sọ òun dájú mà mùsùlùmí ló bá ń bẹ̀sẹ̀ jẹ́ kò dáká fún ká tó mọ̀ ẹ̀rọ kúkú tó mọ̀ kò ní sọpọ̀ tó ní ti mọ̀ ọ́pùn owó ní tí ń ṣe tẹ̀sí ọba ọba ti gba ah, wàhálà ní ẹwọ jẹ́ ìlú òyìnbó ní òfin ìwà náà thousand and eleven the muslim yóò ní sọ̀pọ̀ ti ẹ̀jẹ̀ torí buhari gbaná gbogbo wa ti gba ní kíkí nígbà náà bí ìjẹgbàjẹ náà tẹ́lẹ̀ àtẹ̀ ọgá opportunity dé o àtúbọ̀ síbẹ̀ ní twenty twenty three lẹ́yìn tá a ti ṣe wá àti pé kò dá twenty twenty three ta ló dá a ah, mùsùlùmí o bàbá bí ẹ̀jẹ̀ mùsùlùmí o mùsùlùmí ní kó bá jẹ́ bàbá bí ẹ̀jẹ̀ nǹkan tó ló ti padà bẹ̀rẹ̀. àdéjì bá sọ̀nà wa ìsọ̀nà wa náà ẹ̀yà jáde ní ìlú pọ̀ ẹ̀kọ́ máa bá gbáà káàkiri àbá ńlá rọ́dẹ̀ padà rẹ̀ kò dé ìdí ó débẹ̀ àti tọ́lọ̀ bá fẹ́ àbúrò ètò lọ́wájú tẹ̀lé náà tó jù lọ alábíńlá ti àlẹ́bíńlá ti zẹ́mà gbàkó ní dé báwọn yìí àgbẹ́gbẹ́ ìdí ń bọ̀ lẹ́yìn ẹ̀sùn burú jù bẹ́ẹ̀ lọ kí ni àwọn ń ṣe tí máa bí torí bí náà ẹja pọ̀ pé bá a bá fẹ́ kọ́kọ́ bó ṣẹ̀ á fi ara ọkọ̀ nínú ìmọ̀ bá wọn ṣe tó báyìí ẹ máa bá òfin wọn ṣe tó àwọn táwọn wà bá ti wá yìí ìlú bá kò ṣe sáré lòdì èyí ó dákẹ́ ní ẹ̀jẹ̀ bí ó mọ̀ àwọn òní kàtàkà jù àwọn kan náà ni wọ́n máa sọ pé tẹ́wọ́rí ti ń tẹ́lẹ̀ òun ni mọ́sálásí tí ṣe ka ó mọ̀ máa ṣe túrú jì àdúgbò lóko ẹ̀ tí ọmọ bọ́ǹbù yìí ọmọ bọ́ǹbù manufacturing kí ẹ̀ wá sí ní nílé ilé ẹlikọ́pítà bọ́lẹ̀ tàbí gbé mú ilé ilé òye kẹ́ máa gbéra yìí ẹjá a ṣe dáadáa ń ti wá ẹ̀sìn máa dúró lójú ọ̀nà ẹjá wọn pé tí ọ̀dà àwọn ìgbọ̀dọ̀ sí. Ta lọ fẹ́ràn lọ́kàn àwọn mẹ́sàn-án? Ta ló kórìíra lọ́kàn àwọn mẹ́sàn-án? Táwọn mùsùlùmí ló kórìíra, táwọn mùsùlùmí ló fẹ́ràn. Ìyẹn gbọ́dọ̀ kórìíra tọ́mọ̀ ọ̀gá aláàkórìíra. Ìyẹn sì a fẹ́ràn tọ́mọ̀ ìfẹ́ràn. láti ọwọ́ ọlọ́ni ẹ̀rí ti àwọn ọmọ àti lọ́kùnrin àti lóbìnrin kejì, wọ́n a máa para wọn láti dáadáa, wọ́n sì máa fọ àgbàjẹ́ fún yà. Kódà wọn máa kírun, ẹni tẹ́ ẹ bá ti rí tó láwọn ìròyìn bá gbọ́ yìí ìfẹ́ ràn ara wọn torí ọlọ́run tán fẹ́ ràn ọlọ́run wọn kí wọn sáyé ògbàká tán para wọn láṣẹ dáadáa lọ́jọ́ sí ẹ̀ lọ́lọ́run tó tẹ̀ lánàá yìí ọlọ́run ìgbà ọlọ́run àwọn tó wú kẹ́yìn ọlọ́run àwọn àkómọ nífẹ̀ẹ́ àbá ìrọ̀lọ́wọ́ ṣe jẹ́ ní ibẹ̀ sábẹ́ àbá àkàmọ̀ àìsìnkú ní bẹ́ẹ̀ lórí adé àdéhùn tí ó máa ń tú ìwé ìfẹ́ ní mo ní sí lágbájá ìrọ̀lọ́wọ́ ṣe jẹ́ mi. ìnà ìwà àwọn àdéhùn àti ọlọ́ọ̀bà ní ọba tí ó gbọ́ngbọ́n ní ọba tí ó kọ̀wọ̀ sínú ọba ọlọ́gbọ́n ọlọ́ọ̀bà لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يرى قوته المكفرين وما أيام ومن يرى قوته المكفرين وما أيام لا يتخذ المؤمنون الكافرين أولياء الدين أصلياء قرآن kìtìrí lọ́nà ìyá ọwọ́ àwọn oní wọléwòsí ló ti rí mùsùlùmí nílẹ̀ gbogbo ìtẹ́ wà sùúrù fẹ́ẹ́lì tí ní kìtìrí nẹ́ẹ̀kì jòhánù àwọn ọ̀rẹ́ rẹ̀ kùsìlá àwọn wọn orí wọn nílẹ̀ ọlọ́gbọ́n wọn ní ìlọrin kò sí láyé ọlọ́run òmẹ́yẹ fún ayélujára ẹni tó bá sọ mùsùlùmí ilẹ̀ tọ́gbọ́ ń bá wọn kìkì lọ rẹ̀ pẹ̀lẹ́ ìsàmì gbogbo ìṣẹ̀ṣẹ̀ ọ̀jáwọn kankan wọn jọ lọ àárín ọ̀jáwọn kankan ìtọ́nà bá lè fi ọdún yóò fi ọdún tí wọn náà mọ̀ bá burú tó rọrùn fún ọ tí wọn mọ̀ bá tó ń bá wọn ìwọ́n máa pé ní ilé ní ọgbà ẹni ṣòkòtò tó ṣe dáadáa ọwọ́ àwọn ọmọ náà rẹ̀ wà wọ́pọ̀ ẹ̀rọ ọmọ ọmọ obìnrin pẹ̀lú ìdìtì ṣe ìwọ́n náà mọ̀ kó òun ṣe. ṣùgbọ́n ẹni wọ́n bá yẹn tẹ lọ́sẹ̀ bẹ́rìn tẹ lọ́sẹ̀ bẹ́rìn tẹ kọjú ìlà tí wọ́n pè é kọjú ẹ̀ bẹ́rìn ẹ̀ tó bí gbòdú níṣu ẹ̀tọ́ á rìn lórí tó ṣe wá kọ́kọ́

ibi ọlọ́pùn ṣàkàwọn fún ìjọ òkè torí àsìkò yìí dáàbò sí ara rẹ̀ kí ní ká gbogbo wa ká pé rárá àwọn ìtàǹtì ò ẹnu ní ọ̀pọ̀ kó mú àwọn tó bá rìn wọ́n ibú tẹ́lò ní ikọ̀ tó sọ ọ́ di wèrè àwọn tó bá rìn ẹ̀yà bá rí tíjà ẹ̀rì pé ó ti bọ́ mọ́ ìdáhùn yìí àwọn tó bá bá rìn ní máa ń lọ bá rìn ọlọ́mọṣẹ́ wọn ní ọ̀tá rẹ̀ o ọmọṣẹ́ ọlọ́sàn mùsùlùmí o ọlọ́mọṣẹ́ àgbáyé àgbà wọn ìpínlẹ̀ wọn